السلام الله غفور ẹgbọ́dé mùsùlùmí lẹ́nu. irú àgbàdo tó burúkú yìí ìwà ẹgbẹ́ sí ẹ̀ lẹ́yìn tó fi gbàgbọ́ tó sì máa tọ̀nà gbàgbọ́ nígbà tó kìí fi bínú rẹ̀ ló gbé kìí takúlé kó níbi tí àwọn èèyàn ti mà nípa àtọ̀ náà sì ti sẹ́ni tí wọ́n máa là wọ́n lọ́yẹ̀ inú ìgboro náà gbé torí àwọn akínújẹ náà gbọ́dọ̀ ẹsẹ̀ kan rẹ ọmọ àkójọ ìlànà ìlú sọlọ wà lóyún àti ìṣẹ̀lẹ̀ ìrọ̀lẹ́ ọ̀nà ló ń sọ kalẹ̀ ìwà bá a nígbà wà ní ìpínlẹ̀ ìlú dáadáa yìí ó tún wá kọ́ ìlú náà àbàtà ìlú ṣe é. قال كيف يهدي الله قوما كفروا بعد الايمان لماذا لا تنكروا في رمضان báwo lè ṣe nílò báwo lè ṣe ẹ̀yìn wò kọ́lọ̀ yóò fún mi àwọn ẹ̀ka tí wọ́n ti kéde ní ìgbàgbọ́. ìṣèlú àmì ìṣèlú àmì ọjọ́ òye. استفهام إنكاري مفاده نفي كيف يهدي الله قوما أي لا يهدي الله قوما كفروا عليه الناس ولو يقول الله سيغزين بعضهم سيغفر ìgbàgbọ́ lódodo. gbé wá báwọn náà àlùkòrò náírà lẹ́yìn tó ti ráwé sí àlẹ́ yìí ọgbà gbọ́ fún wa lọ́gbà gbọ́ máa bóòlù lọ́wọ́ ti sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ náírà rẹ̀. والله لا يهدي القوم الظالمين ربنا في في علامة أو في علامة أولئك جزاؤهم أن عليهم لعنة الله أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين àkọ́kọ́ ìjẹ́sìn wa ànàlọ́ aláìsí ẹni bọ́lá lọ sí fún àgbà wa. Nígbà tó ti fi lẹ́yìn náà ti gbàgbọ́ ni wọ́n fẹ́ gbàgbọ́. Lẹ́yìn náà ti máa ní oṣù kọ́ àti máa ní òdodo ni wọ́n fẹ́ gbàgbọ́. Lẹ́yìn náà ti máa tún ráyè lọ́rọ̀ náà ní wọ́n fẹ́ ti pàpọ̀ sí i. Àwọn àwọn ìfọ̀ àwọn àwọn ìfọ̀ ìfọ̀ náà máa àwọn àjọ alágbèbọ̀. Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ wọ́n ti fọ́fọ́ yín àfikún ní kẹ́ńpọ̀ ọlọ́run onífẹ́ wòlẹ́ kíkẹ́ ẹ̀dẹ́ ohun ẹ̀nà àlẹ́yìn làánẹ́tọ̀ wọ́. àwọn ẹni tá à ń sọ̀rọ̀ ọmọ yẹn mọ́ ẹ̀sán onáìsí ìgbọ́n ọlọ́run yóò máa bẹ lórí wọn. làánà ọlọ́run yóò ṣe wọn. wọ́n á lórí mẹ́rẹ̀ẹ́rẹ́ ìgbà tí àtàwọn ọ̀láyà làánà tiwọn náà kẹ́sẹ̀ tiwọn mọ̀lẹ́kọ̀ ọmọ làánà wọn ọlọ́wọ́ ọmọ làánà wọn àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ làánà wọn wọ́n náà ti ẹ̀jẹ̀ náà rí àti gbogbo bíi alákọ̀ọ́ ẹ̀ ẹ̀yìn wọlé gbogbo àti ẹ̀mọ́ fún mi ní èdè Islam ẹ máa ní ìmọ̀lẹ̀ níbẹ̀ àbí ìmọ̀lẹ̀ ọmọ náà tí èèyàn bá rí kékeré ẹ yóò lójú ẹ òfò àìní ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ọ̀kan lójú ọ̀nà. Tí wọ́n á jẹ́ mọ́tò méjì tó padà wá sí kékeré. والعياذ بالله أن أطلع له لا إله إلا الله ويسيروها وما أقول ما هو واحد ويسيروها ويدعها بدنيه عليهم لعنة الله إجمالا تبيعنا والملائكة أمريكا لهم في إسلام تبقى لهم قال لهم والناس أجمعين أسلوبين لفظوا أي مسلمهم وكافرهم مؤمنهم ومشركهم أنت مسلمين أنت كافرين أنت مؤمن أتصيبوا بهم الآن أعوذ بالله كما في الحب بعد ذلك أبي ولا ọ̀la torí délé ẹ máa bọ fífi àwàdà ju islam lẹ ọ̀nà bẹ́ẹ̀ ti ń bọ́ sọ́rú rẹ lórí ìwé yẹn yẹn lọ́ba yẹn. ẹni tó bá tilẹ̀ dáwé o ọlọ́run lè kọ́ nàmà àbúrò àkọ́kọ́ torí kọ́ nàmà àti kọ́ nàmà àti alágbó àti bí ẹ̀sìn àwọn ìlú ọlọ́run tẹ̀sán àti tàwọn ẹ̀ka àti gbogbo yẹn lọ́wọ́ ìgbà wọn wà jáde kúrò nínú ìwọ rẹ. خالدين فيها inú ìsìn inú ọlọ́pàá láéláé wọn ní jáde ìdá tuntun máa ní ẹni ọlọ́run kan wá tó ti di ogun yẹn wò pé ọlọ́run máa ti ń jẹ gbogbo wọn á lọ ìgbésẹ̀ nìyẹn ẹgbẹ́ wọn kàn bá ẹgbẹ́ mi náà kí ọmọ náà ah! ìgbà tó kẹ wá tó ń lọ léèyàn tọ́ lágbàdá lọ lọ tọ́ ẹni tó ti kó òun tó ti tẹ àárín rẹ̀ àti ọlọ́run ọjọ́ máa ń. eléyà fi hàn wá gẹ́gẹ́ bọ́ọ̀lù ọ̀dọ́ tó fi islam sílẹ̀ tó ti kẹfẹ́ rí lẹ́yìn tó ti gbàgbọ́ bọ́ọ̀lù rẹ̀ ti burú tó. sẹ́mání lèmọ́ọ̀mù làánú ọkọjà kápẹ́là dání làánú fa torí kí ẹ̀rọ ọ̀rọ̀ àtọ̀gbà tó ti bàbá mi mọ̀ náà lára lọ́la náà. Ṣé máa ní ọ̀kan náà sùnmí lọ́la náà rẹ̀? Ẹ̀yà tẹ̀sán ọlọ́mọlẹ́yìn pọ́ọ̀lù lọ́la náà. àti gbogbo wọn pátákà wọn sì máa lànà خالدين فيها ọlọ́run inú rẹ̀ ni wọ́n máa fi láéláé nínú lánàá yìí nínú ìfún ni wọ́n máa fi láéláé. لا يخفف عنهم العذاب ìyà yìí àní gbèsè ẹ̀fọ́. لا يخفف عنهم العذاب sí tó ṣe tí ìyá yóò fi dínkù fún wa. wàlẹ́ oúnjẹ ọ̀rọ̀ ẹnìkan àti ẹ̀sìn lọ ẹnìkan àti lọ́wọ́ lára ẹnìkan ní lọ́wọ́ lára gẹ́gẹ́ bí wọ́n ti mi díẹ̀ ẹ̀dá yẹn dúró yìí ta olùgbà náà ní lọ́wọ́ lára. الذين تابوا من بعد ذلك وعلى àmọ́ àyàfi àwọn ẹni tó ṣe kí wọ́n tú wá lẹ́yìn tí wọ́n ti ṣe kẹfẹ́ rí wọ́n tú wá wọn padà síbi ẹ̀sìn Islam wọ́n tú wá wọn olùsèwádà wá ọ̀làjò wọ́n bẹ̀rẹ̀ sí ní ìlàsíṣe gbogbo ọjọ́ ti fi bàjẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ìlàsíṣe gbogbo ọjọ́ ti fi kẹfẹ́ rí bàjẹ́ sani nnọ́ọ̀lọ́. ìjọba tó bá tó sàtúnṣe tó bá jẹ́ fẹ̀yìn náà ọ̀rọ̀ rọ̀ láti lọ́jọ́ ọ̀rọ̀ nígbà tó ṣe wọ́n gba ọ̀rọ̀ láti ọ̀rọ̀ رجل من الأنصار أسلم ثم ارتد ولحق بالشرك فليس من الأنصار ندى مدينة النبي محمد صلى الله عليه وسلم وبركة ثم ارتد أين أين ذلك كله ولحق بالشرك أسلم ثلاثة مرات مسلمون أين يكون الإسلام يسجد لك معنا أو مسلمون ثم ذلك ليس ما كان معنا ọkadà náà fún ìṣèkèkèrè sọ̀rọ̀ ọkadà náà fún ìṣúná ọ̀gára fún náà ẹ̀rọ lẹ́yìn tó ti di ìjọ ìjẹun sọ̀rọ̀. Bàbá mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n wá máa ń tẹ́tà àwọn èèyàn ẹ̀sẹ̀ ìsákò láàrin àwọn ọ̀sọ̀rọ̀ náà wọ́n wá máa ń tẹ́tà fámìlì rẹ̀ àìsàn ìwé ìyàwó ọba sọ̀rọ̀ ọba àwọn àríwá ìṣẹ̀lẹ̀ àìlèyẹ ìtọ́wọ́ bí ẹlẹ́kùnrin àti ẹlẹ́kùnrin ọba ìṣẹ̀lẹ̀ léèrè ǹjẹ́ mo máa ti ní àyè gbà bíbí sọ́nà ọdún ìforíjì mi tí mo fẹ́ lọ sọ́nà ìforíjì mi ẹ̀wọ̀n tó ti fi kékeré rí sọ́nà ó sì lọ darapọ̀ náà lálẹ́ tẹ̀lé ayé rẹ̀ bá sọ kalẹ̀ kéèké ẹ̀sìn náà ó kọ́ wọn lọ́sọ̀rọ̀ káàdì ìgbìmọ̀ àníhìn títí lórí ọ̀rọ̀ náà tó ní pẹ̀lú ìnáwó ọ̀hún rọrọ́ sí ọlọ́run yóò kàn náà máa gbogbo ẹni tó bá ti pèsè lẹ́yìn tó ti gbàgbọ́ lẹ́yìn tó ti jẹ́rìí pé òdodo là nẹ́gbọ̀ọ́ صلى الله wa sallam táwọn àwíjì àdéhùn múnádókò ti dé wá bá ṣùgbọ́n tó kọ̀ láti gbàgbọ́ torí pé ọlọ́run bá fi fọ́nà ọ̀dọ̀ alábòsí lórí. àti pé ẹ̀sán onídìí fún ọlọ́run àti ìbú àwọn màláíkà àti ìbú àwọn èèyàn lápapọ̀ ọmọ pé fún wọn. inú ìsìn ìlú ọmọ abẹ láéláé àti ní gbé ìyá ìfẹ́ fún wa kọ́lá àti lọ́wọ́ la àbí wò. ǹjẹ́ sílẹ̀ ìbáyìí báyìí káwọn ìké àtúndọ̀tà burúkú yìí yóò jẹ́ sàwọn ẹni tó kù báyìí. ṣùgbọ́n tí wọ́n ti bá yóò di ọ̀tún torí pé ìtúbà nìyẹn ọmọ tó ń lé èyí wọn náà gbé ní ẹni tí ọbẹ tẹ kí ewu tó wá nínú ẹgbà wọ lọ́tọ̀ dàbẹ lọ lọ́wọ́ wọn àdìgbà ìṣẹ̀lẹ̀ àtàlẹ nínú ẹgbẹ kọmọ ìlànà ẹgbẹ gbogbo ẹni wá gbé tó bá kúrò níbi ẹsẹ ẹsẹ ń dá yọdà kébì ẹni tí ò tẹsẹ rárá lọ́wọ́ lórí jọ Ọlọ́run wa sọ débi ẹni tí wá tó bá tó sì tà tó ṣe é aláǹkóri pẹ̀lú ọ̀rọ̀. Ayé yìí tọ́ka sí pé gbogbo ẹni tó bá kọ̀ ẹ̀sìn náà tí ọ̀padà síbi rẹ̀ má ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀. Pàápàá jùlọ, kékeré tó fi gba ẹ̀sìn náà náà lọ́dún sílẹ̀ sí ìgbọ̀ yìí. Eléyìí ti gbọ́ yìí ó sì máa lẹ́sìn tó bá àdúgbò rẹ̀ ó sì máa sọ̀rọ̀ náà kò sí tẹ́tẹ́ tó ju wípé tọ́ ọba pọ̀ láti gbàgbọ́ kéèyàn di ọ̀kan nínú ẹni tó rọrùn fún ọ̀rọ̀ kéèyàn ti di ọ̀kan nínú ẹni tó kú ọlọ́run tó tẹ̀sí ẹ̀ kó lọ sáré. wọ́n bẹ̀rù. الإمام عبد الرزاق الصنعاني ثم قال من تفسيره وأني الحارث ابن سويس الحارث بن سويس أول ما نبي محمد صلى الله عليه وسلم فأسلم مع النبي صلى الله عليه وسلم وتدعي معه كلام النبي صلى الله عليه وسلم أو وكيل الإسلام ثم كفر الحارث أي أدوات الكثيرين فرجع إلى قومه أو قال لهم إياه فأنزل الله فيه القرآن وإلى الله لما تقصر أو آية كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم ẹnìkan nínú àwọn èèyàn rẹ̀ ọwọ́ amú ayà ìlọ́ka tọ́lọ̀ sọ̀kalẹ̀ lórí rẹ̀ ó sì kà fún un. báyìí ìní ẹ̀ka rẹ̀. ويقول والله ما علمت لصدوق فبما علمتك إلا صدوقا إن الله يسمي أقول جدو وإن رسول الله صلى الله عليه وسلم لأصدق منك واسمع إذا سمعت أن أذكر الله عز وجل وجدت لكم في الزيارة وإن الله لأصدق الثلاثة وقالوا أمامي ونجد ونجد ونجد ونجد صلى الله عليه وسلم Ibi tó bá dé báyà ìsọ̀kalẹ̀ ọgbà gbọ́dọ̀ lórí ọgbà sọ̀kalẹ̀ ta àti nánà ìní xaarẹ̀ tó bá gba ìsìlámù padà. فرجع الحارث حارث قال يحتجي الإسلام فأسلم حزب الاسلام فحسن إسلامه فهو يراجع قالوا بسن كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاء الأم البينات والله لا يهدي القوم الظالمين báwo ni ọlọ́run ti fẹ́ fi ọ̀nà mọ́ àwọn àjọ kan àwọn àjọ òwò gbọ́dọ̀ òwò bẹ̀rẹ̀ lẹ́yìn mẹ́rin àwọn tí wọ́n ti kẹfẹ́ rí lẹ́yìn tí wọ́n ti gbàgbọ́. وشهدوا أن الرسول حق وتوسل في النبي محمد صلى الله عليه وآله وسلم أذبني وجاء táwọn àwíjàre tó múná lóko tó sì ti dé wá والله لا يهدي القوم الظالمين أي قامت عليهم الحجج والبراهين أو يجدون لكم أو يسير واستواء على صدق ما جاءهم بهم به الرسول محمد صلى الله عليه وسلم láwọn ẹ̀rí ọ̀rọ̀ tó mú ẹni kò tí ń jẹ́ ìdòdòdòdò lábẹ́ ní sọ̀rọ̀ wá ẹ̀sẹ̀lẹ̀ tó mọ̀ ọ́ fún un. lẹ́yìn tọ́lọ̀ ti hàn sí wọn ẹ̀yìn rẹ̀ ni wọ́n á pè náà wọ́n fi ìmọ̀lẹ̀ sílẹ̀ wọ́n padà sí wọn òkùnkùn sẹ́wọ́n tọ́lọ̀ ìdí àwọn ilé ìwà lẹ́sọ̀ọ́ ti wọn torí ẹ̀ lọ́nà tó kọ̀ wọ́n lọ́wọ́ láyé ẹ̀ fọ́ọ̀mù ọ̀gbọ́n àdìgbò. Pẹ̀lú ìṣúná ti pé ẹni tó ti mọ̀ nípa ìṣúná àti wá sí náà tó lẹ́sẹ̀ kan máa dàgbà. Kọ̀lẹ́sẹ̀ ẹni tó ti mọ̀ pa ẹ̀. Ọmọ ọlọ́pàá mọ̀mọ́ ọlọ́pàá mọ̀mọ́ mọ̀mọ́ rò pé wa èdè kọ́ náà mọ̀mọ́ ẹ fi gé gbé ọ̀wọ́ ọ̀gá ẹ̀jẹ̀ pọ̀ mọ́ ثم إن عليك لعنة الله والملائكة والناس أجمعين وإنه لا يخلد في العذاب وإنه لا يخلد في العذاب تبين بما يعلم فيه ọlọ́run ìmọ̀ràn náà máa ń bọ̀ wá pé orí ara ní ìgbàlọ́ kò tètè tú báyìí o ojú kò tẹ̀tẹ̀rẹ̀ kọ́ máa gbogbo ìgbà tó ọ̀nà máa tó ọ̀nà máa ké mi tí kò sì kọ́ ọ̀nà máa tẹ̀tẹ̀ tó kù tẹ́. lọ́sọ̀rọ̀ pé màmá ti fún yẹn tán ó rí sí òsì ẹ̀ ó ti pààyàn náà. torí ẹ ẹnìkan ti dẹ́rù mi ò Islam sílẹ̀ ẹ lọ́lọ́ ọ̀nà ọ̀nà máa bá ọ̀ tí kò sì kọ́ ọ̀nà máa tẹ̀lẹ̀ tí ó kà á àmọ́ tó bá jẹ́ kí ńgbà tó gba islam tó wá fi islam sílẹ̀ tó gbóyè nígbà islam kò tún débi ọ̀rẹ́ ní sàlàyé islam fún islam orí adáláṣẹ ní islam rẹ̀ eléyìí abẹ náà kó tọ́lọ̀ tó ti mọ̀ náà padà bá níbẹ̀ náà abẹ torí kò ní tẹ́lẹ̀ náà kọ̀mọ́ islam tó wà. àmọ́ ẹni tó ṣe ó ti gbàgbọ́ tẹ́lẹ̀ ọgbà mẹ́tìrì wá sínú àgọ́ ọmọ àtúráyìn ọmọ tí ń bẹ́ẹ̀ ọmọ tí wọ́n fi bá wa sọ̀rọ̀ ń bẹ̀ kó tí wàá di kẹfẹ́ rí á alẹ́ ìjìnlẹ̀ alẹ́ tó ń lọ ìwọ̀n mẹ́lẹ́ ẹgbẹ́ ti wọ́n nẹ́ẹ̀dẹ̀ wá. ìgbọ́ ọlọ́ọ̀dẹ̀dẹ̀ àti àmàláìkà àti gbogbo yẹn làwọn. eléyìí túmọ̀ sí wípé lẹ́yìn tí ọlọ́wọ́ bá ti fi ọmọ náà ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ fi ìkọ̀ ẹ̀sùn náà sílẹ̀ kọ́mọ ní dọ̀wẹ̀ tẹ̀. Bẹ́ẹ̀kì gbogbo ẹni tó bá fi ọ̀nà sílẹ̀ lẹ́yìn tí mà kọ̀ lẹ́tọ̀ gẹ́gẹ́ ní kọ́mọ sọ orúkọ lọ́dún tí mà. Tòlùkì láyé ti lọ kẹ́kẹ́ yẹ ti lọ ọ̀mọ màánà o láyé ti lọ ọ̀mọ kẹ́kọ̀ọ́ màánà ọlọ́run ti sọ̀rọ̀ gbogbo ẹni tó ti fẹ́ lẹ́yìn tí kọ́ ìdílé ọmọ ìnáwó òun náà tẹ́lẹ̀ ẹ máa gbé ọ̀rọ̀ òun wá ti kíni kan ọ̀rẹ́ bọ́ọ̀lù ẹ̀ ṣàdó àwọn àgbà pínpín pínpín ẹ mọ̀ náà máa nílé kó tó fi ẹ̀sìn Islam. tọ́ ayé yìí ó fi hàn wáyé pé Islam ló ní ìtumọ̀ òun náà ní islam tá a mọ lórí ipa àwọn nípa rẹ̀ abẹ́ ìdí tí lánàá ọlọ́run tẹ̀sẹ̀ òní wípé ìmáyì tó ní tẹ́lẹ̀ ó ní lórí ìjẹ́rìí kó ti ṣe ọlọ́ọ̀la mẹ́sàn-án ọlọ́ àríwá rẹ̀ tẹ́lẹ̀ ó ní ó sì máa kó dodo la mẹ́sàn-án ọlọ́ àríwá rẹ̀ ó sì máa kúránì ọmọ òfin ọlọ́run ti mẹ́fẹ̀ ó lè kà á ọgbọ́ oyé ìdí nù tòbí jẹ́ pé wọ́n ti tún àtẹ̀kẹ̀tẹ̀ lẹ́yìn rẹ̀ pọ̀ sẹ́ni dá fún lẹ́nu tó tún àwọn. eléyìí tó ti fi ìsìláàmù orí aná lásán èsì ìsìláàmù. ìsìláàmù tí ò lóko gbòǹgbò lọ́nà fún wa èsì ìsìláàmù ọ̀la. ìsìláàmù tó ní ìtumọ̀ òun náà ìsìláàmù láì sí tó ṣe ké àti kọ̀kọ̀ àti gbangba wa islam lẹ́nu eléyìí ni islam tó ní ìfúnra eléyìí ni islam tó lè fi sábà mi kọ̀ wá sẹ́yìn eléyìí ni islam tó ṣe ké yóò ṣe ọlá yóò ti ṣe ọlá pàdé lọ́la lọ́kẹ́yà oní ní islam tó ti tó bá ti sílẹ̀ tà ìfi sílẹ̀ lórí ìbú ẹ̀jẹ̀ sẹ́yìn fún ọmọ àti wà lórí wọ́n lọ́kùnrin àìsàn fọ́ọ̀mù kọ́ọ̀lù mi. يأتي بمعنى الشرك في الشريعة أبو سي أما هو لوري مع الجبل صلى في الشريعة يبيع الرحمن الحكيم دنيا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم إذا ما ذيك كريم بس يقول صلى تريد يقول صلى رسول الله. إلى قلبي بالدنيا ọlọ́run bá wa ó ní ẹ̀sẹ̀ ẹni tó bá fi islam sílẹ̀ lẹ́yìn tó ti máa أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين. يقول إيه، الله في الإسلام àti sàmì láìka tó gbogbo yẹn lápá. ìyẹn ní pé yàrá àti ọmọ ọ̀hún wọ̀ yàrá àti ọ̀hún xọlùkù. ọlọ́run kì í fún wọn àwọn ẹ̀dọ́ ọlọ́run náà kọ́ ọlọ́run kì í kú fún wọn. ẹtọ́ bá fi Islam sílẹ̀ láì tó ti nípa ọlọ́run kì í àwọn ẹ̀dọ́ ọlọ́run ọmọ gbẹ̀gbọ́ àwọn ẹ̀dá tó wà lókè tí wọ́n dá wọn máa gbé fún àwọn ìdá tó wà nílẹ̀ àtẹ̀síọ́dá àtẹ̀síọ́dá wọn máa gbé fún ọlọ́lá kan ṣe wà bẹ́ẹ̀. خالدين فيها inú ìpín yìí ni wọn máa bẹ láéláé láàyò kọfàkùnrin yàrá ọlọ́run ọba ò ní gbé yàrá ìfúyà fún wa wọn ò ní jọ lọ́wọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ gbígbóná gbígbóná ní ọ̀nà àtàlẹ́ wọn lórí. kọ́dà kó ti wọn àtẹ́jú àyà wọn lè bọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ògbà. nígbà tó ti jẹ́ kí wọn ò ní bọ́ bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé sọ̀rọ̀ fáti fẹ̀sẹ̀ Islam sílẹ̀ sọ̀rọ̀ fáti fún àti náà ìgbà tó ti jẹ́ mùsùlùmí nítorí pé orí ibu láéláé kéde sọdá orí ibu lèmi mẹ́ta kéde sọdá láti fi láéláé. tọ́ أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين. إليك قد في رب اللعنة. أمن اللعنة فقط فقط الله الله لينظر كان أي àwọn ilé kan náà lánà sí náà àwọn èèyàn lápapọ̀ náà máa lánà ẹni tí àwọn ìgbà tó lọ́la fún ẹgbẹ́ tó sí wa. إلا lẹ́yìn tí wọn ti ṣe kẹfẹ rí tí wọn wá ń ṣe dáadáa àwọn dáadáadáa wọn wọn ń fi ń ṣe àtúnṣe tí wọn ti bàjẹ́ ìwọ lọ sọ àìdá nípa Islam àwọn sọ dáadáa nípa rẹ̀ ìwọ ló ti bàjẹ́ àwọn mùsùlùmí ọwọ́ ń sọ dáadáa nípa wọn ìwọ ló ti forí balẹ̀ fóòsà ọwọ́ àtẹ̀lẹ́ ń fà á ké fóòsà òun forí balẹ̀ fọ́lọ́run ìwọ lẹni tí bí máa fi nǹkan ní ìfẹ́ yàtọ̀ tó lọ wọn bá tó ń kó ẹran lórúkọ rẹ̀ tó o máa dá ọwọ́ àtẹni tó ṣe é pé ọ̀n kábàá mà ọ̀nà àdúrà má àyàfi lórúkọ ọlọ́run ọba ìwọ lẹni tó ṣe é pé bó o ti ń ṣe ìsìlámù bẹ́ẹ̀ náà lọ́n ṣẹbọ tó o ti ń fún ẹbọ lọ́lá lórí ìsìlámù ìwọ lọ́wọ́ ń fi hàn ife ẹ̀bọ òfò ní àdánù ní ìparun ní islam lọ́la òun lọ́la òun ní àgbéga gbogbo bàjẹ́ tó fi lòun tó fi ní. الذين تابوا من بعد ذلك وأصلحوا كتب بفكيان يوسف kọ́kà túbà lásán kọ́ wa máa nílò ìpè ọlọ́run forí di òun láì ṣàtúnṣe tó ń bàjẹ́ torí ṣíṣàtúnṣe ń dé yẹn bàjẹ́ ń bẹ nínú pípé túbà ní ìsìn àkàràkọ̀ ọ̀gá yẹn tí o ti fà náírà síwájú káfíń lọ yẹn pẹ̀lú bísíǹnẹ̀ bísíǹnẹ̀ ti gbèdé ló wọ́n tó sírò iye tí owó dà àti ojú owó àti ojú owó tí wọ́n di àti lórí owó wọn lọ five hundred million èlò lówó tó five million ó ti di times ọwọ́ agbọ́ dalẹ̀ lẹ́wọ̀ ẹ̀tùbá ẹ̀tùbá ẹ̀tùbá onímọ̀tùbá mọ̀tùtùbá mọ̀tùwàtùbá kòtí tó wọ́n mọ̀ ọ́nà fọ́ọ̀tẹ̀ Second step, another one. kọkábàámà lórí olè ìjọba rẹ ha ìgbà tó ń tó lè tó lè fi tó di ayé ìgbà tó di ayé ọlọ́dàrí ọ̀dàrí ìdáwó sí oríṣi ní ọlọ́run ta. Àtọ́tọ́ àtúntò ẹ sẹ̀. العزم على ألا يعود إلى الذنب أبدا ìpinnu láyé yóò pinnu bẹ́ẹ̀ láti ìgbésẹ̀ kẹta. tọ́ ìgbésẹ̀ kẹrin alẹ́kọ̀ọ́lẹ́ alẹ́nàfẹ́yẹsẹ bíi ìgbà ẹ̀sẹ̀ ha wọ́n pa ẹ̀sẹ̀ lọ́sí lẹ́ẹ̀kan náà gbogbo yìí. torí pé hàndà náà akọ̀lẹ́rẹ́ rẹ̀ owó àwọn yẹn ọlọ́dàbàdàbà ọ̀hún. nínú kòtò bá kó la fẹ́ fi màmá fi lé yẹ owó tó ti bí lé owó tó ti bí mọ́tò owó tó ti ti bí ó ti bí àwọn ẹ̀wọ́n eh, ti gbé àkáàtì kọ́kọ́ yìí ní bá ti tó náà ti bẹ́ẹ̀ lọ àwọn giant shareholder ti báńkì wọn á ní gbogbo ẹ̀ ọ̀rọ̀ lọ́la ẹ̀ sẹ́yìn wọ́n sọ̀rọ̀ àbúrò ìfọ̀rọ̀ fún bàbá olówó. ẹ̀ nígbà tí ẹ wá ní dúdú wá oníkí gbogbo nǹkan yìí nígbà tó tẹ kówó náà ló fi àdá padà ní owó tẹ ti bá wà kọ wà látara kọ́dà àti sọ pé kò sí o kò sí bá kọ̀ dáa kí ẹ máa dáa kó dúpẹ́ tó eléyìí tú wá yẹ ó ti ṣàkóso ìjọba rẹ̀ àkàwọn ọmọ wa ẹnìkan sẹ́yìn ẹ̀sẹ̀ tó sẹ́yìn wí ó bàjẹ́ ọsọ̀rọ̀ rẹ̀ láì náà gbogbo omi tó ti mọ̀ kó ti lè bàjẹ́ òfin sọ̀rọ̀ rẹ̀ láì dá òfin o ti bàjẹ́ òfin o ti débi kan èrò ti jẹ́ ti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìṣòro yìí. àwọn òní sọ òkodoro tó pọ̀ àtìlẹ́pọ̀ táwọn tó dà ṣùgbọ́n gbogbo omi tó pé náà ọ̀dà ni ọkùnrin tó ń tẹ̀lé tó ń tẹ̀lé tó o ti wá ń ṣe débi pé iye òǹkà ẹni tó kọ̀ ọ́ jẹ́ lọ́dọ̀ ìwọ̀ mọ́mọ́ nǹkan tí máa ń bá yẹn jẹ èdè máa ń wọ̀ ẹ́ wọ́n ti dúró ọ̀rọ̀ sí pàṣẹ kọmíṣọ̀n káwọn lè jọ pàṣẹ pípítọ̀ àwọn ilé yọ ọ̀gbọ̀n ti ha ó ṣe hó ṣe tó fi sùn abẹ́ ẹ̀kọ́ tí mo sọ lẹ́sẹ̀ ni agbó ọ̀gbìn á ti lọ́wọ́ àti ìwọ yóò fi kún àwọn ọmọ àgbà ó tó bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò mọ adájọ́ àwọn àgbọrọ kéke ẹẹ jọgbìn náà kéèyàn wàhálà wọn wà lójú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílùú ó ti kó kó kó kó kó kó kó kó bá àwọn tó sọ̀rọ̀ lẹ́yìn láyà tọba tán òsì ẹni ó gbà pé ẹ dákun ọdún tán onígbàdàn tó ní dáhùn ẹ ẹ dákun ẹ ti sùúrù dọlà sùúrù òṣìṣẹ́ ti délé ẹ̀jẹ̀ òṣìṣẹ́ ìdàgbé yà. àwọn ẹ̀sìn òbí dáadáa mọ́ tẹ́lẹ̀ ìfẹ́ wa ẹgbẹ́ olú àìdájú ẹgbẹ́ òmù wọ́n bá ti tọ̀ bẹ́ẹ̀ ọwọ́ lòfẹ́ tó bá láyé ó lòfẹ́ tó bá wọn sọ fún ẹni tó sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ káà mo sọ̀rọ̀ ńlá yìí láyà mo bá yín dẹ́lẹ́bi yín bọ̀tọ̀ náà òbí wa padà tó lọ lọ. ṣùgbọ́n bàtà ti kẹ́sẹ̀ fún wa ìwọ náà mẹ́lẹ̀ ìwọ èèyàn náà mẹ́lẹ̀. ìwọ náà onídìí ọ̀pọ̀ máa yá rẹ̀ dé tọ́lọ̀ ọba ti tẹ̀lé wọ̀. bí wọ́n ti ẹ̀ kó lọ bàjẹ́ ọ̀pá ló kọjẹ́ ẹ̀wọ̀n tí bàbá ló kọjẹ́ téèyàn bá máa mà ní ẹ̀yìn lọ sí omi. Ìlú ìlú ọ̀rọ̀ ẹ̀yìn ló máa tẹ̀lé ìmọ̀ rẹ̀ ń lọ ọkàn tí gbogbogbò ti kéde kéde kéde. àwọn ẹ̀kọ́ ju ọ̀daràn yẹn ti wá bí ilé rẹ̀. ó ti sọ̀rọ̀ yín láì dá àwọn òṣùwádìí. tọ́wọ́ àná ọ̀fẹ́ ní tuba ọba jẹ́ ọ̀hún mi ó sọ̀rọ̀ yín lẹ́yìn láì dá àwọn òṣùwádìí. ọlọ́run àmì máa gba tuba ọlọ́run àwọn òkò yìí ni ọ. ṣùgbọ́n kí n lè bá àdáyé ìṣẹ̀wọ̀n lè gbogbo tó ti ti bàjẹ́ ó sì lọ ṣe àtúnṣe. Tàbí èyí tàbí ọgbà ọ̀la ló ń gbà ọgbà ọ̀la. Tẹ́lẹ̀ rẹ́pọ̀tù ẹ̀ ibi ládùúgbò báyìí lọ́sọ̀ lágbájá ìtàwé ló lọ́sọ̀ fún dọ́là ibi wà lọ́sọ̀ fún yọ lọ sáré lé ní ẹ̀fẹ̀. Torí pé kò lè kárí gbogbo omi tó ń dé mọ́ kò ní mà yóò pé ẹ dàpọ̀ ilé rẹ́díò ilé rẹ́díò kéde pé lágbájá ń bá fẹ́ràn a àtẹnìrì lẹ́yìn náà lágbàdá kábàámà kó lẹ́yìn ní olùkú ọ̀rọ̀ jẹ tí gbogbo ẹjọ́ sọ fún ọ̀bá tó láǹfààní àti ìgbọ́ lórí atẹ́kùn lẹ́yìn òkè fẹ́ tó tàbí ó torí ẹ̀ṣẹ̀ lẹ́bí nàdáwó ní báyìí rẹ̀ lọ́wọ́ sọ́ọ́ kò tó kojú bá ń bọ̀ bàjẹ́ ó sọ̀rọ̀ tó fèé wàláhì tọ́mìyàn bá pẹ́ fẹ́rẹ́ tí ò ní wàhálà á sọ ẹ̀ tómi ìyẹn bá máa ń léèrè tí òun ní wàhálà wàhálà yóò fẹsẹ̀ dà nítorí pé gbogbo ojú omi ti bàjẹ́ ló ti padà ẹ dákun sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́wá ti padà lórí ìtọ́jú yẹn dákun ọ̀rọ̀ lẹ́kùn tí wọ́n tó fi yóò rí bẹ́ẹ̀ lọ́dún kẹ́mi ọ̀dà gbórí rẹ̀ pé àwa ti gbọ́ àlọ́ ṣùgbọ́n àgbọ̀ àwọ̀ wọ́n ló wọ́n kọ̀ bí tiwọn pé àlọ́ òwúrọ̀ ni wọ́n bẹ́ẹ̀ tẹ̀wọ́n báwọn ọ̀rọ̀ àkọ́kọ́ làwọn gbà wọ́n lọ àdúrà ọmọ pa ẹ máa fún mi kókòrò ni mí. kò tó bá fẹ́ kọ́ lọ́wọ́ ká ti dúgbà rẹ̀ ní ìjọba tẹ̀lé tí ó kéde àfihàn wọn máa ń tàn fún ẹ̀. إلا الذين تابوا من bẹ́ẹ̀ ni kẹfẹ́ tí wọ́n ti Islam sílẹ̀ ẹ̀ tí wọ́n ti Islam sílẹ̀ ẹ̀ mọ̀ ní ọ̀sẹ̀ gbogbo tó wà ní islam wọn bá fi ẹ tàbá wuli káyọ̀ ni wọ́n pẹ́ ní ọdún ọdún ẹni bàbá tó pè ń pè ẹ̀yẹ nù tọ́ba táàbà tó tún bá yọ wá sàtúnpé yọ àní ọlọ́ à ìròkìkì máa dà pọ̀ yóò tún padà tó wá sọ àti ìdílé islam kí n kúkú máa dà pọ̀ ẹ̀ tó bá fi wọ́n pè ní ọlọ́ ìkọ́rọ́ ọlọ́ ìkọ́rọ́ kẹkẹ òsèlú mo ní ní ilé òkú ìjà ọkọ ibi wọn lọ wá fún lánà ilẹ̀ ẹ̀mẹ́bí ẹ̀dá mi gbà ìlà ẹ̀kọ́ wa ọ̀sà gbogbo tó wà lẹ́wà wà lọ́sẹ̀. àwa wí fún wọn orí gbálẹ̀ bẹ́ẹ̀ ni wọn fi ìlànà nígbà tó ti kẹfẹ́ yìí yọ wá sọ pé a kí lọ sí alóde yọ fún orí kalẹ̀ fọ́nà yóò tún lọ bá wọn ẹ̀mọ kúrò ló fẹ́ wá lọ yọ fẹ́ ní tuntun sí. wàhálà bá a ọba olùtútù kọ̀wé tó ní ìdíjọ́ fífi islam sílẹ̀ ẹ àìmọ ìlú ti fẹ́ lórí àtẹ̀lẹ́ ìdíjọ́ fífi islam sílẹ̀ tòwúrò tọ́ba ló tún bá ìdí tí mo tún fi padà sí islam tó yé gbogbo ẹ̀ ló sọ lọ́dọ̀ fi tẹ́lẹ̀ pẹ̀ tó sọ kó ti islam lọ sí ìjà òkú olúwa kọlá rẹ̀. إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا ọ̀pọ̀ àfihàn àlàyé òye bá mọ̀ pé ìtura tẹ̀yà ti bẹ̀ ọ́ sẹ́pẹ́rẹ́dẹ́gbẹ̀ ti wá wọ̀ wá. Nígbà tó mi yẹn bá máa ti tútú bá kó sí mú yóò jọ àtàkùnjẹ yẹn. Lórí ìdílé ìgbà ẹni tó ti kébé yìí, nígbà tó ti kébé yìí tó di gómìnà. Ó ní àmì àlọ́ náà lánàá, gbogbo ìdílé ọ̀rẹ́ kọ́ náà gbà bẹ́ẹ̀ kí ló kíláàsì lọ àmì onígbà náà wọlé ṣùgbọ́n wú mu torí ìdínú ìsìláàmù tí o ti ma ọwọ́ àtàlà ọwọ́ abẹ́ àfúlà bẹ́ẹ̀ fún àwọn ọmọ kíláàsì kọ abẹ́ ẹni kàmíà ibi gbogbo tó ọkọ ara rẹ wú wọlé lọkọ ara rẹ kọ láti kò tó ìkéde rí sọọsì ní sáfọ sọọsì ní sáfọ ilẹ̀ ilẹ̀ من بعد ذلك وأصلحوا يسمعوا وجوههم يسمعوا وجوههم سبحان الله الكتب الإسلام سلẹ̀ tó lọ sí nǹkan ní ìlú sí nǹkan ara wọn lọ sí nǹkan lẹ́nu wọn lọ láti kúlù láti kúlù láti kúlù tọ nísìnyí wà ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń yọ̀ ọ́ lọ́sà kéde aláìsí tọ́lọ́mù tẹ̀sí aláìsí tọ́lọ́mù tẹ̀sí aláìsí tọ́lọ́mù ìfẹ́ bá a bí ọ̀la ẹ̀ẹ́dì láti gbìlẹ̀ mọ́wùlẹ̀ fún Islam fún Islam ẹni tí Islam fún oríṣi méjì ni wọn tí a bá wò ó ń bẹ nínú ẹni tó fi Islam sílẹ̀ tó fi hàn ó sì ń nínú ẹni tó fi sílẹ̀ tí ó hàn bẹ́ẹ̀ ni àwọn ẹni tó fi Islam sílẹ̀ ẹni tó fi náà tilẹ̀ wá tó mọ̀ kó ilẹ̀ tí o sì tí o sọ ní àdúgbò yìí ẹ wo ni ramadan la wà ní létí mùsùlùmí ló náà ẹjọ́ ń bá wẹ̀ lọ́dún yìí wà fi náà sọ̀rọ̀ kékeré yóò wọ́n wà náà ló bá tó kù ẹ̀ẹ́dá ńláka kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ bí abúlé lọ́sàn-án pẹ̀lú pé bí hàn sí ẹ̀ òun tó mú un fún òsè ìsìlámù náà tó. tá àwọn òsèlè lẹ́yìn ní ẹ̀ṣẹ̀ pàrọ̀ yóò wá sí fún òsè ìsìlámù irú àwọn yẹn àtẹ̀pàlù wa tó ti ẹ̀sìn ìsìlámù bá rẹ̀ ó súnmọ́ ẹ̀ka pèlè ẹjọ́ rẹ̀ tábìlà ìsìlámù ti lọ nígbà tí wàá ti bá ti lọ lójú tó ti lẹ̀ ń sọ̀rọ̀ ra gbé olè kú lọ dàgbà ọ̀dọ̀ síbi lọ́dọ̀ ara pé. ṣùgbọ́n ìbẹ́ni ló ti dáhùn tẹ̀ fún wọn tọ́lọ̀ wọn ti ní kọ́nà. sọ̀rọ̀ kí èso ti wá sí àwọn èèyàn ọlọ́run ti kọ́nà ẹ̀sìn ní ìlàjì máa ṣàdúrà tọ́lọ́ lọ́wọ́ fẹ́ kékeré ṣàdúrà fún mi. òkè ìfẹ̀yà ti lẹ́ ọ̀hún dábọ́rú báyìí ti máa ń yẹ. a sọ pé ìsìnkáàmù mẹ́ẹ̀ ìǹkaàrí ìsìnkáàmù yọ̀lọ́wọ́

ó sì mọ òdodo níwọ̀n bá tẹ̀yàn àmàdé tó ṣùgbọ́n tó fi islam sílẹ̀ mú lọ́rùn kúrò sílẹ̀ kẹ́yìn bẹ́ẹ̀ ti la ọ̀pọ̀ ọmọ gàfọ́rú bàálẹ̀ ìlà kọ́mà tí wàá ní káfí yìí tó fi mọ̀ ẹni tí wọ́n mọ̀ kó o ti kẹfẹ́ rí o ẹ̀ ní ilẹ̀ sáǹpù dájọ́ ọmọ lórí bẹ́ẹ̀ tó sàlàyé sẹ́yẹ wa. وما كنا معذبين حتى كان بعد رسولا ọlọ́run láì fi àṣẹ ìtọ́síwájúká tó lọ sí i. bẹ́ẹ̀ kó wọn ẹ sàlàyé ilé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀sán ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹtí wa lọ sọ́dọ̀ ó ní mo tún wa mo padà sí islam báyìí ọlọ́run rẹ̀ bí màá ti pé nu ọwọ́ àtẹ̀tẹ̀ ní sọ ọgbà tó ní ìsìn ọgbà táwọn táwọn ti èyí lọ́gbà báyìí. ìdí ìlú tó jẹ́ pé láti òkú ọlọ́ ìdí gbogbo ẹgbẹ́ bá ní kó ṣe nǹkan tó lè dá sí kékeré náà ẹ̀ máa yára pé kékeré. nítorí pé ẹ̀rọ ń gbà kó má dé pé tó ṣe kọ̀ mọ̀ pé ìṣèkèfèrè ni ẹ̀rù ti ń bà wá kó má jẹ́ pé sẹ́yìn ó pè sèkèfèrí ni kì í ṣe sèkèfèrí lọ́dọ̀ ọ̀lọ́ ẹ̀ lẹ́yìn látọ̀dọ̀ ọ̀lọ́ ẹ̀ lẹ́yìn látọ̀dọ̀ àdéhùn ọ̀lọ́ àdéhùn lọ́sọ̀ lè fèfèrí lórí tó ti lọ ẹ̀yìn ọ̀rọ̀ tó ti kèfèrí. torí ní òfin ọlọ́ gẹ́gẹ́ bí wọ́n lọ sàrí ìlú ìdákọ̀ọ́lẹ̀ mùsùlùmí lé àkíyèsí mùsùlùmí yá tí mùsùlùmí bá sọ fọmọ ẹ̀yà rẹ̀ ìdí wọn kò sí ẹnìkan náà méjèèjì wù ẹrù rẹ̀ tó bá fẹ́ ní náà tọ́ síta ẹ̀ńgẹ̀fẹ̀ rí bá lẹ́tọ̀ọ́ sí kọjá gẹ̀fẹ̀ rí yóò rú ọ̀lẹ́tọ̀ọ́ sí káfíń gẹ̀fẹ̀ rí torí pé kò sí sẹ́ẹ̀ gẹ̀fẹ̀ rí ẹni tó pè gẹ̀fẹ̀ rí ní gẹ̀fẹ̀ rí torí jẹ́ yìí ní gbogbo jábá tí wọ́n rí ẹ̀sìn gẹ̀fẹ̀ rí gẹ̀fẹ̀ rí sẹ́ẹ̀ bí ìlà ti fi kí ni ìgbà ìlú ọ̀dọ̀ kófòrò kófòrò kófòrò. àwọn ilé ìlú ọ̀gbìn jẹ̀má àtẹ̀kẹ́ jẹ̀má ẹ̀sìn. àwọn ilé ọ̀gbìn jẹ̀má ẹ̀sìn pẹ̀lú ìjọ. gbogbo ìjọba ló sọ kẹfẹ́ ní ìjẹ̀sọ́ àti ìjọba ń lọ kẹfẹ́ ní yọ. yéè sẹ́yìn náà sọ kẹfẹ́ ní yọ sí wọn náà sí èméjì alẹ́ kẹfẹ́ ní wà kòtà lọ kò sẹ́ni tó kù irun wọn làwọn tó kọ ara irun wọn àwọn tó kọ ara because náà láti bẹ̀rẹ̀ ní pé anything any mistake tí mo sùn bá ti ṣe kó fún mi náà gẹ́gẹ́ bí àwọn àwárí. Ike kúkúrú, gbogbo ẹni wọ́n ti wà bẹ́ẹ̀ kò ní wà tó lọ rẹ̀ kò ní kò ní pàjẹ́ àti pẹ̀lú mi kò ní kò ní pàjẹ́ àti máa wọ ẹ̀sùn mi rà wọ́n máa ṣe ní ṣe sílẹ̀ yọ ọmọ wọ́nà láti kó wọn kó o ké pẹ̀ ìdí ìjọba ìdìbò wọn wá náà ká yà ṣé gbogbo ṣe ti dá àfikò yín kékeré náà lẹ́yìn ní sílẹ̀ ọ̀rẹ́ ìjọba ìdìbò kọ́ bàbá rẹ̀ ti pa àwọn yìí ìmọ̀ ike yọ ọmọ wà sọ́nà rẹ̀ èyí tí máa mú kí ìyọ̀ ọmọ wọ́n náà ti ta gbogbo tí ọba yẹn di rẹ̀ gẹ́gẹ́ bí píríncípù bush ìgbìmọ̀lù lọ́dún yẹn kò màánà ọ̀pọ̀ ọ̀pẹ̀ kúrẹ̀ who is not together with us is against us. أعوذ بالله من الشيطان torí lele eléyìí lè fi àwọn ọ̀dọ́ pàtàkì jùlọ àwọn ọ̀dọ́ tó ṣe pé wọ́n lẹ́mí àtẹ̀tẹ̀ ìgbẹ́ ẹ̀jẹ̀ wọn ìgbé òru ẹ̀jẹ̀ wọn ìgbé ìgbóná àwọn àgbàlagbà gbọ́dọ̀ máa tẹ̀lé wọn máa tẹ̀ pẹ̀lú àwọn máa lọ àlọ́ àwọn àgbàlagbà máa tẹ̀ pẹ̀lú àgbàlagbà tó máa àwọn àgbàlagbà ó slow kẹ̀kẹ́ wọn slow jù lọ́kẹ́ bá sùn kò dé jẹ tí bá ti gbóná sí lójú yẹn lójú yẹn la. torí ti eléyìí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n fi ẹ̀sẹ̀ náà sílẹ̀ ẹlòmíràn kò fẹ́ ká àǹfààní màdìwọ̀ ọ̀ràn wọ́kàlà yìí. torí pé àlọ́ mẹ́nu mẹ́rọ̀ á sọ bẹ́ẹ̀ ni àjọ tó bá náà sọ. wọ́n ní mọ́mí ní kí ló fún wọn láti fi ìwọ kan fi hàn kí ló ṣe rí ni o pé ẹlòmíràn ọkọ rẹ papọ̀ rẹ. ẹni tó bá wá túbá lẹ́yìn tó ti ṣe kẹfẹ́rí wà ọ̀pá tí wọ́n wá ti àtúnṣe gbogbo tí wọ́n ti bàjẹ́ fẹ̀yìn nàlọ́ọ̀mọ́ wọ́n bó rọrùn àyè tàbí ẹbí ọlọ́run bá wá kú aláforíjì ni tó bá ti forí jìn àti àtúnmọ̀kẹ́ wọ́n ní nítorí ọ̀kan nínú àwọn àṣọ tó ti jẹ́ mùsùlùmí tó fi islam sílẹ̀ tó lọ darapọ̀ náwọn ẹ̀kọ́ tó wá túbà tọ́lọ̀ ti gba túbà rẹ̀ tó kó sàkóso gbogbo tó bàjẹ́ lórí ẹ̀rọ náà ti sọ ọmọ ẹ̀ eléyìí fi hàn wá fún gbogbo ẹni tó náà bá yà kéde lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí kọ́mọ̀tì dákà kọ́mọ̀tì ọ̀rẹ́ ọlọ́run ọ̀gbọ́n kò ní. tó bá ti padà sí rẹ̀ tó sì ṣàtúnṣe ìlú tó bá yìí kéèyàn má ṣàtúnṣe kò sí tìtù nínú kéèyàn ọkọ̀wọ́ ara rẹ̀ léwọ́ ọkọ̀ tàbí torí pé ọ̀nà èèyàn aláṣẹ̀ṣẹ̀ wà àti ìṣẹ̀mọ̀ láìka النبي محمد صلى الله عليه وسلم ولكل بني آدم خطاء وخير الخطائين التوابون gbogbo ọmọ nàbí adamu dada sẹni kanu wa kéde bá sẹ́yìn kéde dala ti wọn tó lórí nínú àwọn aláṣẹṣe làwọn ẹni tí ma ti kẹ kí ìmọ̀ àtúbà ìmọ̀ ronú kí wà dà fọlọ kó sí wa lẹ́ni tó ronú kí wà dà ẹni tó bá ti wá fi islam sílẹ̀ ayé ń bẹ fún láti padà sílẹ̀ islam tó bá ti padà sílẹ̀ islam tó sàtúnṣe gbogbo tó ti bàjẹ́ kọ́ ọ̀nà pé fẹ́ iná wàá. غفور رحيم dájúdájú ọlọ́run bá ti wá ọlọ́forí tẹ̀lé tó bá forí tẹ̀lé ẹ̀sán àtúwá kẹ́ ẹ̀. nínú ìgbésí ayé wa lónìí àwọn èèyàn náà wà bẹ́ẹ̀ tó ń jẹ́ ìsìlámù wọn bí mùsùlùmí ó ti dàgbà sínú ìsìlámù ọkọ nípa ìsìlámù ọmọ nípa ìsìlámù òsì ìsìlámù títí débi ìsìlámù káṣíńtà lè tó sí lọ́nà ó ti kẹfẹ́ rí gbàtọ́rọ̀ ọ̀nà sọ pé kò ní ṣègbè kó tó tún kó tún padà sí ìsàn kó tún wá padà sí ìsàn ìsàn rẹ̀ wá dáa gbogbo tó ti bẹ̀rẹ̀ bàjẹ́ yẹn ti tún àtúnṣe ìrùn náà ti wà lẹ́gbẹ̀ẹ́ nínú gbèsè àyẹ̀wò náà ló àárín wọn á sì ṣàpèjúwe ọlọ́run ó wá sọ̀làyé fún ọ nípa àtúbọ̀ kan ẹni tí òun ṣàìgbàgbọ́ àmàkó fi àìgbàgbọ́ sílẹ̀ fọ́gbà ìpele kìlógún ìpele kìlógún ìdí àgbàgbọ́ yóò àtàwọn ìyàwó. ولكن الذين كفروا بعد إيمان نزداد كفرا ثم ازداد كفرا لن تقبل توبتهم لن تقبل توبتهم وأولئك هم الضالون